àdá ọpẹ́ fún ọlọ́run àlékún ìkí ọlọ́run orí ajẹjẹ fún ọlọ́run ìsinmi bá ní wa Muhammad sallallahu alayhi wa sallam orí yọmi jùmọ̀ létí a máa ń sọ̀rọ̀ nípa àlẹ́ àkídà àdìọ́kàn. irú àti ọkàn wo ló yẹ kí ni mùsùlùmí ó ní. tíra tí a ń ká lọ́wọ́ síra àfàrà àgbà ṣèkù ìsìlẹ̀ ìbìlì tẹ́lẹ̀ àwọn ìmọ̀ ọ̀lọ́wọ́ tààlà tíra al-Aqeedah al-Wasitiyya. قالوا شرح وفوى الفوزان حفظه الله مكاتي إثبات الكلام lillahi ta'ala ìtì ọ̀rọ̀ sísọ nílẹ̀ fún ọlọ́run ọba láti nu Al-Qur'an Karim àti kàbátìrù tí a bá wa ìrìnàjẹ́ni àti wọn kọ àwọn ará tí wọ́n mú wá nípa pé ọlọ́run ọba máa sọ̀rọ̀ ṣẹ́rù lọ́kàn lọ ìtì àgbègbè lónìí wà qawluhu ta'ala gbólóhùn ọlọ́ọ̀ba tó ti pé وإذ قال الله يا عيسى خذ بالها nígbà tí ọlọ́mọba Allah ti kíkì Ìsá pé Ìsá ọmọ Maryam ayé ọ̀pọ̀ وإذ قال الله ìgbà tí ọlọ́run ọba ń sọ pé àǹfààní ìdúhóró ẹ̀fàṣìrì ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n ti tẹ̀sí ذهب إلى أن هذا القول من سبحانه يكون يوم القيامة wọ́n gbóló ń ta kàyé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wọ́n ní. القيام لمرة لمرة الصباح هو توبيخ للذين عبدوا المسيح وأمه من النصارى أيما جدي أبو ثم المسيح أي العيسى عيسى àwọn tó ń sin ayéṣá àtàwọn tó ń sin ya rẹ̀ nínú àwọn sọ́rọ́ torí àwọn náà sọ́rọ́ tó ní àwọn àtàwọn àjẹ àwọn kírísítẹ́nì àwọn méjèèjì àwọn méjì dáhùn kírísítẹ́nì ń ṣe nù lọ fún òsín ọlọ́run àmọ́ arákùnrin fún wọn ń sin ẹ̀yìn sáré àti ìyá àwọn tí wọ́n sì mú àìsà síyà nínú àwọn ṣọ́ọ̀ṣì míì nìyí ni wọ́n gbé ní ìrètí ọ̀dọ̀ tí wọ́n. وهي كالآيتين السابقتين ولا تقعي إلى الولاية بالتقاسين فيهما إثبات القول لله تعالى ìkiri fọlọ́wọ́ bá bẹnu àyà méjèèjì pé ọlọ́wọ́ bá ń sọ̀rọ̀ wà nàbó yẹ̀kú ọlọ́wọ́ bá wọn sọ̀rọ̀ ìdá ṣáà bàbá ti fẹ́. wọ́n kọ́ lòlù gbólóhùn ọlọ́run tuntun ní wàtáàmù kẹ́lìmọ́tò rọ́bíkì. صدقا وعدلا المراد بالكلمة كلمة ببالي حساب مالوك النورة كلمة الله فلوم الله أي كلام كلمة ببالي قلوم الله هي كلمة المادة يعني بعد سعر أولا الله نبالي تمت الكلمات الله ọ̀rọ̀ náà ọba rẹ̀ ti pé. وقوله صدقا أي في أخباره wọ́n bá fún wa ní ìlú pàápàá òdodo wa bẹ́ẹ̀ ìṣirò nínú ìlú tó bá fún wa yálà ìlú tó ti kọjá àbí ìlú tí ń bọ̀ sí ti òdodo rẹ̀. wọ́n adìlẹ̀ adìlẹ̀ ti bẹ níbi ayẹyẹ yìí àì ti àtàmì ọlọ́run ọba ọ̀rọ̀ rẹ̀ tí bá ń sọ fi àtàmì yìí àdìlà àwọn òfin tó náà gbé kalẹ̀ dédé mẹ́mẹ́ kọ́dà báwo bá rí dédé eléyìí làwọn èèyàn orí dédé sí kọ́dà bẹ́ẹ̀ ti mùsùlùmí tí ò dédé sọ ọlọ́run dédé bẹ́ẹ̀ ni ṣọ́kùn rẹ̀ bí yorùbá sá fún ọba ń ṣe déédéé sí àṣìkáàmìlì níbi àwọn àdájọ́ tó dáadáa ẹni yẹn ti gbèrè ń wájú sọ̀rọ̀ wa bí yorùbá ti bí yorùbá ti ní bí yorùbá sá fún ọba ń ṣe déédéé níbi ìdájọ́ rẹ̀ ìdájọ́ rẹ̀ kò níyà ni áó ṣàfihàn bóyá ìdájọ́ náà bá ń dá kàwùníyà láwọn àdájọ́ ayé tí ha àdùn ó gbọ́dọ̀ wá náà àti ọmọ àpéjọ ní pẹ́pẹ́ lápèjúwe. àwọn èèyàn lọ́nà ọba kò síwá déédéé wọ́n àwọn ní ìkó dọ́gba ẹ̀rù kan wọ́n náà túmọ̀ tó wọ́n dá tó wọ́n kíkà máa ń ṣe dídá kúkú nígbà tó bá tó bá àwọn àgbọ̀ nígbà náà lọ́wọ́ kíkà máa ń lọ́gbà tó bá kan náà àní àní kò ní ṣe é dì àní ṣe é dì ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn káwá fún bí bí ẹbí táwọn yìí ti kù láwọn náà gùn òbí ṣe bì ní sì ti hàn kan náà dídá àdùn ọkàn yẹ wà ní. àdùn ìlè kọ́wé ẹ̀gbọ́n ó dáyé sí àbúrò ibi sì ṣe wàhálà kábùrù tó dé ọlọ́wọ́ àwọn agbóhó fẹ́ gbà àníkí agbóhóbá burú àníkí gbọmọ lówó ẹwà náà wọn ò ṣe déédéé mẹ́wàá ẹni náà ṣe déédéé wàlúwà ìlànà bí kò yí ọ ní. agbọ̀rọ̀ wà pé agbọ̀rọ̀ gbà pé gbégbé ni ètò ìṣèkú kálukú ó ní ètò ìṣèkú kálukú ìwọ tó ṣe tálíkà ó ní tó fẹ́ lò ó tó fẹ́ lò ọ̀fun àbíkọ́ gbà. bẹ́ẹ̀ náà níbi àwọn ìdájọ́ rẹ̀ ti ṣàríyà tó jẹ́ tó fẹ́ títí wà bẹ́ẹ̀. ọlọ́run ọba tó ní ẹ̀rọ ti sìnà ẹ̀dúlùkù pa ọ̀nà ìdíje ni o. ọlọ́run tó ní kẹ́rì kan máa wù ọmọ náà kẹ́rì kan wọ àlùjáná àdùnnú títí ni. mo náà wà fún àkókò àpé gbogbo ẹni tọ́nà ọba fi sínú ọ̀nà tọ́nà ọba fi ẹ̀dá kan sínú ọ̀nà àlùsílẹ̀ bínú. ayé títí ẹkú sínú ló ṣe dùn. ẹ tán ọ ti sínú àlùjẹ náà àwọn àpòwò ní ẹ sọ pé ọdún Ọlọ́run dá lọlá rẹ ìyàwó náà sábà dá yàrá lọ ẹ àbáwá yẹn dá yàrá lọ wọn lè wo sùsù pé ká ọba lọlá kan lọ́wọ́ ọlẹ dá àánú àwọn ọmọ rẹ kò dá lọlá yìí tí wọn ti sìn ìdá lọ pé adìlẹ ayé fi àkàmì yìí òfin tọ́nà bá ṣe àtàwọn adájọ́ rẹ̀ ibi mẹ́mẹ́. sẹ́kọ́n wà ádìlán mansuba ala tẹ̀lẹ́yìn afa bọ́sílẹ̀dì wọ́n ní tẹ̀lẹ́yìn dìní olùgbà náà síbò ẹ̀bí fàákà tàbí púpà púpà abẹ́rẹ́ fàákà pé náà síbò láti ṣe yàtọ̀. wọ́n fi wọ́n ní gbé bí àtà kàdífì ìgbàgbé kàláàbì náà ìṣẹ̀lẹ̀ kọ́nà fi ń sọ̀rọ̀ ọ̀tá ìgbàgbé kẹlìmọ̀ rọ̀bìkì wọ́n ní kẹlìmọ̀ bá ìdìbò àná ìkẹlẹ̀. wàkọ́ọ̀lù bákan náà gbóló wọn náà tó ní wàkàlì lẹ́mọ̀ lọ́ọ̀hù Mùsá kàdìmà wàkàlì lẹ́mọ̀ lọ́ọ̀hù Mùsá. ọlọ́run ọba lọ́rùn ó bá kúsá sọ̀rọ̀ tẹ̀kìlímà ní sísọ̀rọ̀ gàgà àfààní hàdá tẹ̀sírìn ìmọ̀ọ́sà èyí tá a sọ yìí ọlọ́run fi ṣe ọlọ́run fi ṣe ṣáà fíì ọlọ́run fi ṣe ìmọ̀ọ́sà pé aláàbò lọ. nínú àwọn tí ó tó pọ̀ jù nínú àlùfáàní pé èèyàn bá yàn sọ̀rọ̀ tó wọn níbi tàwí tí mo sá bẹ́ẹ̀ bá tó gbọ́kọ́ náà bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ náà lábẹ́ ọlọ́run ọ̀ya ìhàdí àwọn mọ́sá ọ̀pọ̀lọpọ̀ ayé náà ẹ̀fẹ́ ọlọ́gbà mọ́sá sọ̀rọ̀ wà káàdì lẹ́mọ̀ lọ́ọ̀rùn fún sá ẹ̀wùjọ wa ọlọ́run bá bá mọ́sá sọ̀rọ̀ àti هذا تشريف لموسى عليه السلام إن ليس موسى لأن الله كلمه إيه نبي الله قاصر أبعي أي أسمعه كلامه ìtumọ̀ rẹ̀ pé ọlọ́run bá obìnrin kí musa gbọ́rọ̀ kí musa gbọ́ ọ̀rọ̀ rẹ̀ wọlé náà tàbí kọ́ ọ̀nà àìsíríyìn lórí wa nínú òkè tí wọ́n fún Musa alkalim alkalim kọ́dà wàrà máa ń sọ ọkọ̀ kàlámù àwọn fún kàlámù kọ́ kàlímù lẹ́nu fún ẹ máa ń Musa kàlámù kọ́ ẹni kàlámù kàlímù fún nǹkan kálẹ̀ pé ní kàlímù <laughs> bẹ́ẹ̀ ni ká ní kẹ̀ kẹ̀límù sin salam kàlímù lọ́ọ̀rì musa ló pèrè kàlímù náà ẹni tó lọ́wọ́ sọ ọ́ pèrè kàlímù aláàmù gangan ń lọ́rọ̀ bàbá sọ́ra máa apá ọ̀rẹ́ àkílẹ̀ bá gbá ọmú alẹ́rọ́lù kan ní o bàbá ní kàlámù láàyè musa ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ́ta ń sọ ádàbúwa á ṣe ìdíje àṣìlẹ̀ yìí. yóò wá dàbí àwọn kan sọ pé àlùkàlámù makluk tí wọ́n ní ọ̀rọ̀ ọlọ́run ẹ̀dá ni ṣòkò sí nílé kàlámù láàyè o kàlámù láàyè ọ̀rọ̀ ọlọ́run ti sọ gángan wallahu subhanahu wa ta'ala yatakallam bima yaliqu bi jalalihi ọlọ́run bá ń sọ̀rọ̀ ẹ́ pẹ̀lú sí ẹ́ àmà Musa makluk nàbí ilẹ̀ Musa makluk ẹ̀dá ọlọ́run ọlọ́run bá musa sọ̀rọ̀ tábà fẹ́ wá fún musa iyì tọ́mọ wọn fún olè yìí tó fún ayẹyẹ rò ó ayẹyẹ fún lóko alikali mùláyì gbògbé àmọ́ ní kàlámùláyì abá ti pé kàlámùláyì ó ti fi nínú kí ló sọ kàlámù ọ̀rọ̀ abá ní kàlámùláyì kùdọ́bù àkùdọ́bù kàlámùláyì kí ló máa ń jẹ́ ajẹ́pé ọ̀rọ̀ náà tó máa ń tọ́ka àti kọ́nà sọ̀rọ̀ idan àwọn tó bá dé musa má gbọ́ àrí kàlámù ẹni wọ́n kò ní kàlámù má nígbà gbọ́ kàníìmù. ìwé ní kàlámù ẹni tó dẹ́ dẹ́nu ìwé ní kàníìmù ìwé kàlámù kàlámù ní sọ́ọ̀tì gàmúdà. ó ti fi tùmọ̀ tó lágbára kàníìmù ni kàníìmù láì gẹ́gẹ́ ní kí sí kàlámù náà ẹni ká kọ̀ lẹ́tà ẹ̀ rárá ọlọ́run ló ti àṣọ ولهذا يقال له يلوك عتقنا في المصالح الكريم وتكليما تكليما هو يكفي والله قلت لمن يطلب الحق حقا فما هو وجوده قال صفي وكلم الله موسى قلت والله فما الله قلت وكلم الله موسى قال وانا موسى صلى الله عليه وسلم kuma tó tètè mú tẹkìlímà sí tẹkìlímà tó sọ ni fọ́nìmọ̀ eléyìí tàwọ̀kì ló fi ṣe ọ̀dọ́rùn mọ̀ akẹ́rù ìdábùrín kọ́ọ̀rùn kọ́ọ̀rù tẹkìlímà nàìjíríà torí pé àwọn kan sọ pé kàlámùlá ọ̀rọ̀ tí ọlọ́run bá bá musa sọ ìlànà wá majaz, àwọn kan majaz màjáàlì ni wọ́n pè kíni wọ́n ní màjáàlì náà bá lò màjáàlì wọlé méjì náà wọ́n gbà pé tábà wá gba màjáàlì láàyè ìdá èdè lọ́wọ́ wọn fi kọ́ àlùhàn kẹrin ó rọrùn ká máa ní màjáàlì ní kò hàn àmọ́ ìyẹn sàlámù gángan èyí ti màjáde pé a àdúgbò láti kò jáde ọ̀nà bí a kan lu ebe wí. Kàkìlíìmù ọlọ́run fi ń rinlẹ̀ pé èmi bá Musa sọ̀rọ̀ rírì rírì ọ̀rọ̀ gẹ́gẹ́ ń bá ọ̀rọ̀ gẹ́gẹ́ sàlámù hakiki ọ̀rọ̀ gẹ́gẹ́ ní lábúta sọ kìí ti fi ọ̀rọ̀ ni ọlọ́run fẹ́ fi ọ̀rọ̀ ẹbí obì wé tàbí òbí wé tàbí kò sí dágbọ́rọ̀ tú ọ̀rọ̀ olóbi jẹ́ pé kọ́dà àwọn tí wọ́n gbà pẹ́lú ọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ pẹ̀lú háyà yìí náà wọ́n á sọ̀rọ̀ lórí ẹ̀ kí wà tẹ́lámọ̀ lọ́hùn Musa taklima tó dáwọn àwọn kan sọ pé àlìkàlá màlúù ẹ̀dá ọlọ́run àmì kàlámù ẹ̀dá ọlọ́run ẹ̀mà sẹ́nà nǹkan bẹ́tẹ́ pé èyí máa fi gbèsè ẹ̀kúlé láti gbọ́dọ̀ wáyé wọ́n ló jẹ́ pé ìkan kánà àti dà kò yẹ kí ẹ máa sọ àti ẹ̀rọ bí ẹ ní ká sọ lẹ́yìn káwọn ẹ̀yà rẹ̀ ṣé kí èyí bá àwọn ọ̀sán ọ̀sán ọ̀sán ọ̀bà láì tá wáyé káyọ̀kì sọ̀rọ̀ aláwọ̀ bá ti yẹ bí ẹ̀ gbogbo àgbàkúta gbogbo àgbàkúta rẹ̀ ti kú sí lánàá táwọn afáàtà láti yẹ bí ẹ̀ àwọn ẹ̀rọ kó sílẹ̀ lónìí ní jẹ̀díìdì bìlọ́psì jẹ̀díìdì aṣọ méje ń gbé wọ̀nyí. sọdọ̀ ẹ̀ nílé sọ pé àtàlẹ́ náà fà ń sọ rí ilé àgbàdo yẹn wọ̀ mọ́tàlá al-Khawarij. al-Khawarij. àfọwọ́ pẹ̀lú àwọn fẹ́ẹ́ sọ àwọn Khawarij wọ́n ní àwọn Khawarij tòní kàwárí náà ni àwọn wá yí wọ́n paláró wọ́n bá tọ̀ mí wọ̀ ni. Wọ́n ló gbé àwọn kàwárí tó ní ọ̀sán pé àwọn ọ̀rọ̀ kàwárí ju kíyà àwọn tó ní wọn wá wọn. Wọ́n mú àwọn àwọn kàwárí kàwárí jàbí àwọn ẹgbẹ́ ní kàwárí kàwárí ju kíyà àwọn kàwárí ju pé ẹsẹ̀ ní kékeré ni àwọn ti ẹsẹ̀ ní kúkúrú ni. Ẹni tó àwọn kàwárí kó sínú jìnnà wọn àwọn kàwárí wọ́n lè kí ni wọ́n ní kúkúrú àwọn kaba yìí yẹn fẹ́ kí yóò jalè àwọn ní kúkúrú kí yóò kúrọ́ àwọn ní kúkúrú kọ́dà kí yàn fáwọn ma àwọn afáàjì fẹ́ kúkúrú èyí náà kẹ́bí ọ̀ tí wọ́n ní àwọn àfáàjì ọ̀rọ̀ òrojú láì kí àwọn yàtọ̀ àwọn àgbà tó yẹ mẹ́wọ̀ òun làwọn kan fi bájà bàtà lọ àtàlẹ́ àná mi kú lẹ́yìn. Hm. nítorí pé ó ti dàrú wọn lójú bẹ́ẹ̀ sì ni aṣọ tuntun ní gbogbo wọn àwọn ẹlòmíì ò lè jáde lónìí ní àwárí ṣe kó wá dàgé bí àwárí jà ń tàná àwọn èèyàn ló lè gé lè yí wọ́n ti gé tiẹ̀ kẹ́nikẹ́ni ti náà àwárí kúfúrú ní ràá gé tó òun làwọn aláwọlé ti ti bẹ́ẹ̀ náà wọ́n ní bíbí àkọ kúkúrú náà nìkọ́ ṣẹlẹ̀. àwọn kọ́ọ̀rì ìtànà ìlà tó wà bẹ̀rẹ̀ o. àwọn kọ́ọ̀rì ìtànà ìtọ́lọ̀ wà àtàlẹ́ tí ó pè ní kúkúrú náà níbi yìí lọ́pẹ̀ ní kúkúrú. bẹ́ẹ̀ náà làwọn kọ́ọ̀rì tó ní ọlọ́run àtàlẹ́ bí ò pé bíbí àti kúkúrú àwọn pé kúkúrú ni ẹ̀yin náà pé kúkúrú àwọn àgbákò tẹ́lẹ̀ láàrin ẹgbẹ́ ìdáhùn ṣé ti yẹ wà ní ṣe yìí ṣé wọ́n bí pé àwọn àwọn àlọ́ lè fi ṣe àwọn àwọn àmàlẹ́ wọlé pé ọlọ́run ọ̀la ẹ̀ wọ́n kó sí ìgbàlódé ìwà sábà bàbá ẹ̀ mo sì yá lọ sí mo yá lọ lè lọ ẹ náà náà ló bẹ láyé sísá yàtọ̀ bá ń kanu kíra sáré náà máa fà kan lónìí ọ̀pẹ ọlọ́run bá pé ọlọ́run bẹ sọ ẹ sì dààmú ó náà sì nínú ọgbà sòkòtò rẹ̀ ní sòkòtò ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n ti ọ̀rọ̀ náà bá ń sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ lásán o kì í ṣe nǹkan tó ṣe fọ́ kékeré mú ọ̀rọ̀ àkídà wọ́n máa má dùn lé wọn torí ẹ̀ ọ̀kadà àyùkà díẹ̀ ló kù bá pa ní Muhammad lórí ọ̀rọ̀ pé ọlọ́run ẹ wọ́n pé ọlọ́run sọ̀rọ̀ kò sọ̀rọ̀ ṣé káwọn ń bí sọ́ọ̀tẹ̀ lónìí bí ọ̀sẹ̀ àdéhùn àfẹ́ ọlọ́run mi sọ àkájọ yé wa olùgbé kàlámù láyì kìí sọ kékeré o kìí musa kàlámù kìí sí ọ̀sẹ̀ kékeré rárá ọ̀rọ̀ àfihàn èyí lè dìgbè ní lórí ẹ̀ turukẹ́ bá ti ní pé musa kàlámù láyì kílẹ̀ ní òun ẹ̀ pé musa ní ọ̀rọ̀ ọ̀nà kílẹ̀ máa pé ẹ̀hẹ́n kàlímù èyí náà pé kẹ̀límù láti kàlámù lẹ́gbẹ̀ẹ́ ẹni kẹ̀límù wọ́n wọ́n tún ní kẹ̀límù tó ń pè ètò ìdáadáa ọmọ ọ̀rọ̀ tí ò lè yàn tí lè yàn ìmọ̀ ni o àìmọ́ máa má dùn lẹ́wọ̀n torí ẹ̀. ọba ìmọ̀ sọ̀rọ̀ náà àwọn tó ọba kìí sọ̀rọ̀ bọ́lá tó bá sọ̀rọ̀ nígbà wà ká wọ́n ní bọ́lá ọba ti kọ̀rọ̀ wà náà ní rí ìrọ̀rùn

wàkàlámà lọ́ọ̀hà sáàbì sàlá ilé ìwé sí àtàtì ìmọ̀lẹ́ kéwù tó wàkàlámà lọ́ọ̀hà ìmọ̀lẹ́ kéwù sí ayé ee aha àwọn àtàlà wọ́n ti sọ di olùbìyí hmm. àwọn sọ di olùbìyí tí a mọ̀ ẹ́ mọ̀ ọ́ olùbìyí. Bọ̀bú bí òun ní owó lẹ́kọ̀ọ́ lè wò ó. Wọ́n ní àgbọ̀n bíẹ́tì ọ̀bjẹ̀ kó lè bá yá àwọn tí wọ́n gbọ́ bá ní wá. Nígbà wọn fẹ́ táwọn kan ṣe rí ibú náà ti ń gbọ́ ara wọn dé. Wọ́n sì sọ òkúsọ̀. Wọ́n á wá fún mi tọ́lọ̀ ọkùnrin ọkùnrin. Fẹ́ẹ̀mọ̀ pé aráàfin nínú kéwú kò sí sáwàdà. Ẹ bá bí àfẹ́ sọ̀ọ́dúnmọ̀. nǹkan tí yẹn gbọdọ̀ mọ̀ dáadáa ni eré ìgbà fàtíà mọ́tò bá ti lè kú ìdí èsì fàtíà tó fún tó mú sí ọgbọ́ ọtí sọ́nà nù wàkàndàmà lọ́rù níbẹ̀ lùkùránì àrùbá tó ló gbà ọgbà èyí náà tó ní ti dẹ́mbẹ̀ náà tó nínú kéwù dóòmà yẹn náà pè ní ọkùn àwọn agbèkú ọkùn wọn kọ́ wá di wà káńtà máa ń lọ àbínáfọ yẹn wọn kù náà síkù ìdáfẹ́ ìdáfẹ́ náà síkù lókè òní ìdáfẹ́ bá dé à. tó bá yẹ wà káńtà máa ń lọ wà káńtà máa ń lọ ọ̀hún musa musa aláwọ̀ bẹ́ẹ̀ yóò máa jẹ́ kí ni alfaari ayé oní sọ́bjẹ́tì àbí ẹni tó ṣiṣẹ́ ọlọ́run ló ṣe nǹkan wàtálà lọ́ọ̀rù ọlọ́run ló sọ̀rọ̀ rẹ̀. àwọn ọmọdé ní wàtálà máa ń lọ́ à wọ́n bá ọlọ́run sọ̀rọ̀ ni. wọ́n lọ kí ni ṣáké musa tiẹ̀ musa ò lè gba kò lè gba wàtálà máa musa kò lè musa musa wọn jẹ́ láyéláyé rẹ̀ kò lè Musa musaliu kò lè jẹ́ musu musa musa náà ni máa kó wọn kú bí aláwo ṣe jẹ́ húù ni musa ló jẹ máa kó nẹ́sù bí aláwo ṣe jẹ́ hàn ni kí ló wọ́n jẹ wọ́n ní musa ló wọ́n jẹ fara ìlú. máa ti gbà lọ so musa ń bá ọlọ́run bá sọ̀rọ̀ tàkìlìmà nítorí pàtàkì àwílù yìí tàkìlìmà tọkùnrin ni ọlọ́run ní ẹ̀sìn ibú ẹgbẹ́ ẹ̀sìn ibú pọ̀ tó ìdílé ibú rẹ̀ mọ̀ náírà ní tí a bẹ ti rí ibú rẹ ìgbà bá lọ́nà náà ẹ̀rọ wa ẹ̀wà olè ìwọ́n ti gbá lórí ibi lọ́sí ìwọ́n ti rí sílẹ̀ wọ́n ti rí àwọn kan ti tẹ̀lé wọn. sùtẹ̀kì wọn tó wá ń bẹ̀ wọn ló fa àwọn ìlú jáde yìí wà ká ní lábà ọlọ́hu mú sàtà kiri mà hánà pé ọlọ́run bá tó sátọ̀ tó kẹ́ lọ́pẹ́ báyà ẹni jọ kan rí ọ̀rọ̀ kẹ́kẹ́ nígbà tó wọn àdúrà sí sọ̀rọ̀ rà wà ká ní lábà ọlọ́ha mú sàtà kiri mà mú sàtà kiri mà ọmọ ní aṣọ ìbí o bí o bá gbà fọlọ́ máa sọ̀rọ̀ o lè dìbò ní o. ayé fi ọ̀rọ̀ mi ayé fi kan mi ká fi gbé sípa ọlọ́run. àwọn onímọ̀ síbẹ̀ hmm? àwọn onímọ̀ ń yí sípa ọlọ́run gbogbo àwọn ẹ̀dá gbọ́dọ̀ mọ̀ wípé àwọn sọ gbogbo à àfọwọ́ abẹ́rẹ́ lẹ́ẹ̀ lọ́ọ̀ káwọn ṣọ́ọ̀ lọ́ọ̀ màtí ọ̀rọ̀ jàbátá ń aládé gbọ́ bẹ́ẹ̀ díẹ̀ díẹ̀ àbá wa sọ̀rọ̀ kan nínú lára àwọn àti àwọn pátápá kalẹ̀ nù àwọn bá ní ẹlọ mójútó àti dáadáa o ẹlọ mójútó kéwú dáadáa ẹni tó yàgbẹ́ gbé nìkan ní kéwú lọ́wọ́ ní abáwá ní sẹ́yìn yóò wá dé yóò ara ẹ̀ àṣùnà ni ó sàlàfíà ni ó yàn kárùbá yóò máa sọ yóò máa rájú. ta ló ta mú ó sì yẹ kó báyìí ìyẹn gbọ́dọ̀ fi máa ṣàlàyé gbọ́ nǹkan yìí náà nípa gbọ́ yìí ìwẹ̀rù gbé bá gbé àdáwà gbé lórí pé gbọ́dọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìsọ bí a bá tẹ̀lé báyìí ta ìmọ̀ sọ bẹ́ẹ̀ wò ṣe lè wo àdìgbò ìlọ àwọn àná ọlọ́ọ̀bá máa ń sọ̀rọ̀ àgbọ̀ ìwé kankan àwọn ọ̀tẹ́gbẹ́ àwọn ọ̀ṣẹ́ bẹ́ẹ̀ náà. ففي ففي الآية آية كاي إثبات الكلام لله إبنبه إبن لفلان ورسول وأنه كلم موسى عليه السلام قال الله سبحانه وتعالى وبا عن موسى في مصر هذا والله أعلم صلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم لا إله إلا الله السلام عليكم béèrè ni pé bẹ́ẹ̀ bá ń ṣàdúrà lọ́wọ́ ṣé ẹni máa ṣàdúrà báyìí ọlọ́run o ìwọ́n tó gbé musa borí fìyàwó náà lágbájá ọ̀tá mi ni wọ́n sọ abúlé náà borí rẹ̀ sọ ìyẹn lè bẹ́ẹ̀ lọ́n bẹ́ẹ̀ kò sínú àwọn àdúrà tí ọlọ́run ẹ̀ gbà ní àwọn ọ̀nà tọ́lọ́run lè fi gbàdúrà ọ̀nà méjì ni ìtayọ̀ alábì àdúrà àbí kéèyàn máa ṣàdúrà láti jákun ẹbí àlébi lọ́nà méjì náà fi gbàdúrà nù kéèyàn tayọ àlà sọ̀rọ̀ wọn fẹ́ẹ́ kí n tayọ àlà pọ̀ nínú àpẹẹrẹ tí wọ́n mi hadithu kan wọ́n ní sọ́ọ̀bà kan ní tọ́wọ́ àlìjánná ó ní aláhùnmá ẹni àṣàlùkà àlìjánná ó ní ọlọ́run o èyí fẹ́ àlìjánná lọ́rọ̀ rẹ o tí wọ́n á ròyìn rẹ̀ fún ọ tó lùmọ́ kàdà láwọn òhun kàrà fún wa ń describe àjẹnà fún ọlọ́run kò mo fẹ́ kó gùn báyìí fẹ́ kó kúrú báyìí sọ̀rí kọ́lọ̀ tí ń fẹ́rẹ̀ so àwọn lè wọ́n kà fún ìtayà alábi àdúrà wọ́n ti yàn pé irú tó ṣe fún tí wọ́n ti sìn bọ́ọ̀ ṣe ti Musa borí Firaun ọ̀tá aha so ó dájú ìbéèrè ní òun tí wọ́n ti fi ọlọ́run ti fi ọlọ́run òun náà wà lọ gbáà owó gbígbó kẹyà wọn gbígbó ìkíní wọn à ń fẹ́ sáfẹ́gùn táwọn fẹ́ bá péré mi níbi òkú táwa sọ mẹ́kọ̀ọ́ lóko sọ lọ́pọ̀ sọ ti ta òun ní ṣírìkù nìyẹn so Allahu ta'ala alam so kò sí tó dúpẹ́ ọlọ́run bó ṣe ti Musa borí àwọn ọ̀tá rẹ̀ àwọn ọ̀tá tèmi náà bá borí wọn Allahu ta'ala alam sọ wa. نعم وعليكم السلام ورحمة الله وبركاته اوكي كل بعد يعني لا ده جزاكم الله خيرا نعم كل بعد نعم عليكم السلام ورحمه الله No. نعم. kí sọlá kí pé ọlọ́run àárín ọlọ́run bọ́ọ̀ ṣe ìwọ lọ fi wọ́tọ́ fi bọ́ọ̀ ṣe fi Musa tọ́ fún ikọ̀ kí gbogbo ìyàwó náà ẹ́ mọ́sà kílè mi náà bo àwọn ọ̀tá mi ṣé àwọn ìmọ̀ àgbẹ̀gẹ́ tó fọ́ kílè pé ìwọ látọ̀ fún ànábì àbí ẹ kò dé kan ìwọ àgbẹ̀gẹ́ tó fún ànábì kílè mi náà ọba tó ọba tó àrà mẹ́ẹ̀ irú ọlá tó ṣe fún lágbájá anabi sallallahu alayhi wa sallam ọ̀nà tọrọ ẹ̀rọ ọlọ́run ọba allahumma salli ala muhammad kama sallaita ala ibrahim. eléyìí ni àwọn bíbí àná máa fi ń fẹ́ jọra pé anabi fi anabi náà fọlá ibrahim tọrọ ni kò sì fi tọrọ o ẹ jẹ́ ká tu dáadáa kó yé wa o allahumma ìwọ ọlọ́run salli sàṣàṣàlátù ala muhammadi bá ń ṣe fún anabi kàmá sọ̀láìta àlá Ibrahim irú ọ̀sà láti tó ṣe fún bàámi lọ sí fún ọ̀dọ́gbọ́n sí fánàbí irú ìtàn ṣe fún kò ní kọ́lọ́ ń sọ kọ́lọ́ ńlá Ibrahim ìyẹn lè lè sọ fún ọlọ́wọ́ irú mọ́tò tó ṣe fún Ọbásanjọ́ sí fún mi náà ọ̀dọ́gbọ́n sí fún ìfọlá ìyẹn sọlá Ọbásanjọ́ jọ ọlọ́ irú mọ́tò tó fún lágbájá sí والله تعالى على بالصواب وعليكم السلام ورحمه الله bẹ́ẹ̀ bá wà ní rúkú àti sùjú rẹ̀ àwọn àkàtà máa ṣe subahana rọ́bì àlàálà subahana rọ́bì àlàáwìn wọ́n ní sẹ́yìn lè ṣe ju mẹ́ta lọ akẹ́yìn ah, bá ṣe ju mẹ́ta lọ mẹ́ta lẹ́ anábì ṣe. ìgbà mi wá wà tí ìmáàmù ọba fàdé ó ti dá ṣé wọ́n fàdé ọba fẹ́ ọ̀ká títẹ̀lé ìwà wá ti ṣe mẹ́ta ìmáàmù ó tètè fẹ́ yìí. ìwà wá ti mẹ́ta fún wá gbórí àwọn àdàkẹ́rẹ́ wá ti dákẹ́ ló fún ẹ̀ láǹfààní àti ìgbẹ́ni àti máa wọ orí mi ṣé wàá máa fi ìgbà tàbí ẹni tí mẹ́ta lọ. àwọn olùwà bí alẹ́ máa ṣe tuntun. tí wàá lè sè é lè máa ṣe bá ń sè é lè máa ṣe wọn kù. Allahu ta'ala bisawab. Wa alaikum salaam. ìjọba rí tó bá lè ṣe yìí. bàjẹ́ tiẹ̀ bí kí ẹ mọ kọjú sí kíkúrà bí kí ìkọ́nà nǹkan ìkọ́mà kò sí lára ṣùrùt kò sí lára okùnù kò sí lára wàjibáàt àlùwàjibáàt kò sí lára rẹ̀ ara súnà lọ́wọ́ ìjọba yẹn pé bí bá ń kéwọn lọ tó wá gbàgbé tẹ̀gẹ̀ kílàbẹ̀ ìkọ́mà gbọ́dọ̀ yìí ṣe yíma kílà lánìí so kò ní dáhùn wàdà kò sì bá wọn rẹ̀ kò sì ní ṣe sùjúdù sáwì. والله تعالى على بصواب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أتوب السلام عليكم ورحمة الله وبركاته